lẹ́yìn ọpẹ́ fún ọlọ́run atọrọ ọ̀fẹ́ ọlọ́run ìgbẹ́ ọlọ́run fújíṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìgbẹ́ ọlọ́run kó bá àwọn sàábì anabi àwọn ará ilé àwọn ìyàwó ẹ̀ àti gbogbo mùmíní lọ́kùnrin lóbìnrin tó tẹ̀lé sípọ̀nà wọn pẹ̀lú dáadáa lẹ́yìn ilé ẹ̀yẹ rúṣin ọlọ́run ìpayọ̀ olúwa ọba allah ọ̀dọ̀ ọwọ́ èmi àti yín ká olúwa. ká lékún ìsúná olúwa Allah torí pé ìní jẹ́ odidi rẹ̀ ní ẹnu ayé ẹ̀yẹ orúfin ọlọ́run nínú àkéèsí olúkálùkù ó sí lára rẹ̀ tẹ́sí máa ṣe nínú gbèsè ayé àwọn ẹ̀dá kódà kí sàárín ọmọ ènìyàn kan nìkan ní bí ó ṣe ń gbé àwọn òun náà ni gbogbo àwọn tí wọ́n tẹ́lẹ̀ nínú sẹ́yìn tí wọ́n sún lẹ gbalaja tí wọ́n ti wà níwájú ọlọ́run sẹ̀kún kálukú wọn ikú pa pẹ̀lú èrò wọn náà ni olúwa dá ọmọnìyàn pẹ̀lú kó ní èrò lọ́kàn ni gbogbo ìgbà ni ó máa ro ètò ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ọdún yóò máa ro lẹ̀ ti dá nìyẹn wọ́n lélẹ́yìn náà ń nínú àwọn àṣírí tó wá fi sára àwọn ẹ̀dá nu ayé wọn nítorí pé tí o bá máa ṣèrò ni ìgbà wa ti mọ ikú ọ̀pọ̀lọpọ̀ abẹ́tò ayé wọn bí wọ́n ti ń gbìyànjú ń tí ń tẹ̀síwájú ni ìbá ti rí bẹ́ẹ̀ ìbá ti rí bẹ́ẹ̀ ẹni tí o mọ ṣẹ́ tóbi ká ó wá wo pé kó ń lè ní kó ń lè lárí sí kí lọ́wọ́ tó bá dọjọ́ ọ̀la dẹ́kun lọ wá kan ìṣọwọ́ ọ̀hún ilé tọ́ka yìí pé nígbà tó bá ti wá sẹ́kúnṣẹ́ yóò dẹni tó máa ń ka tí òun máa ṣe tẹ́lẹ̀ tó máa ṣe dáadáa ìyẹn tó máa ṣe pé àti ka oúnjẹ lábẹ́ bó ti jẹ́ pé ọmọ nìyẹn máa ń ní èrò púpọ̀ nì wọ́n ní ṣùgbọ́n gbọ́dọ̀ yé mú mi ni ìṣe tí wọ́n sọ fún òun náà ni pé kó má ní èrò kàkà o ṣùgbọ́n mú mi ní gbọ́dọ̀ mọ̀ ayé pé ìwọ̀nba lèyẹn máa kọ́ kan lílẹ̀ ayé mà ibi tó rẹ wà fún mú mi ni òun náà ni ká dín mo fẹ́ mo fẹ́. àádáadà mo fẹ́ da mo fẹ́ da lé ayé kéèyàn dínkù alimami ta'ala wọ́n gbé jáde nínú síra wọn ìgbà táwọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa àádáadà tí wọ́n gba arụ ọmọnìyàn kí àárò àárò oríṣiríṣi èrò eléyìí tí wọ́n kọ́ ọkàn ẹ̀dá al wọ́n fi fún wa wọ́n wípé famanzo ziha aninari wa odikila alijannata fakọdi faz ibi tí èrè ń bẹ kì í ṣe bí kéèyàn lérò tó pọ̀ ibi tí èrè ń bẹ kì í ṣe kiri ayé bí ẹyẹ ibi tí èrè ń ni pé tó bá dé alqiyam àwọn sọ pé lágbájá ọmọ lágbájá ìwọ ti kó nínú àwọn tí ó wọná lélẹ̀ ọ o ti jẹ́ kan nínú àwọn olóríire tí ó wọ alìjánná olúwa ní fàkọ̀dìfàs ẹni tọrọ rẹ bá rí bá nì olúwa ló ti jèrè o olúwa ni ó ti sórí rẹ ẹwà wo sólúwa fi parí ẹ láti pàkíyèsí pé nǹkan kúkú nǹkan ń ṣe wàhálà kò lérè nù tiẹ olúwa ni wàá mali ayé àti dúnìyà illa mata'ul ghurur ilé ayé tẹ ẹran kankan mẹyì olúwa ni kò jẹ ẹka mi ju pé a lásán lọ ibadallah olúkálùkù wa náà mú àfikún ti rí nìyẹn gbogbo ohun tí àwọn èèyàn máa kà fún adùn láyé kí ni máa gbẹ̀yìn ẹ̀ àìsádùn náà ni máa gbẹ̀yìn ẹ̀ wàhálà ni máa gbẹ̀yìn mi láyé bóbìnrin ló rẹwà lẹ́nu tí wọ́n kà fún adùn ìbí ń gbò bá yá lóró tó yóò máa hun jọ tó bá jẹ́ pé lẹ́ni ìbí gbò bá yí bá yá ló máa di àlàpà tó bá jẹ́ pọ́kọ́ ni ìbí gbò bá yá yóò padà dágolo olúwa ni wọ́n máa lè hayà àtúndó nìyà ilé ayé tó ń kálukú ra kankan máa nù yìí olúwa ni màtá adùn àsìkò díẹ̀ ẹ̀tọ́ wa gbọ́n tó ló wá fi parí ẹ̀ ó ní alọ́gbòrò ilé tí máa tàn ní jẹ adùn tí máa tàn ní jẹ ni tí èso tó máa fẹ́ náà sí tí ó máa kó náà sí ń di pé kó tún lè mójú tó dáadáa olúwa láàyè mi olúwa wà gharrakum billahi al-gharur àwọn àbá sọ pé gharur ń bẹ̀ ṣàìtọ́nù ní jẹ́ ìpinnu ọkọ̀ tí ìbílí sun jẹ́ òun náà ni al sàgbójú papọ̀ báyìí ilé ayé ń tán ni èṣù náà ń kó ti ń di ọkàn ọmọnìyàn sì nífẹ̀ẹ́ yọdọ̀ yẹn dé bó wá láti wá lan wájú olúwa ọba allah látara bẹ́ẹ̀ ibadallah ibi tẹ́lẹ̀ ń bẹ òun náà ní pé ká dín ádáadá àròàrò kéèyàn dínkù kí mùmínì jẹ́ kó jẹ́ pé èrò alkiyama olú pàtàkì rẹ̀ ẹ̀gbọ́n tó àwọn ni olúwa ni wọ́n kábàámà ṣùgbọ́n. àsìkò àbámọ̀ tí wọ́n nẹ̀ kò lè sàǹfààní mà olúwa ní rubama yawaddu alladhina kafaru law kanu muslimin olúwa ní tó bá dé alùkìyàmà tó bá di wájú ọlọ́ tó bá dọ̀rùn lálùkìyàmà àwọn gbogbo àwọn kèfèrí àti gbogbo àwọn tó ṣe fáyé nìkan làwọn fàlà fún gbà wà láyé wọ́n máa lérò pé law kanu muslimin àwọn ìbá ti jẹni tó gbà pàpọ̀ lọ́wọ́ bá Allah àwọn ìbá ti fi gbèsè ayé táwọn náà rárẹ̀. قل ونذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون قل ونذرهم لا يوم أبدون إن تدعى جنو كما جاء إن تدعى جنو كما قوم إن تدعى جنو كما قوم قل ونذرهم سؤالا يأكلوا ويتمتعوا ويلههم الأمل جاكي سيكون سوا قل فسوف يعلمون olúwa ní àtọkùnrin wọn àtọkùnrin wọn wọn padà wá mà nígbà tí iná bá dilẹ̀ lẹ́yìn akutu jẹ wọn ibadallah ẹgbẹ́ wá sí olúwa fẹ́yìn náà olúwa ní alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah olúwa ní sẹ́kò tí ì tóni gbogbo àwọn ọ̀rọ̀ àkàwé oríṣiríṣi tolúwa mú wá fún yín láti lè jẹ́ kẹ́ ronú sí tọ́lá olúwa ní sẹ́kò tí ì tóni alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمل olùwà ni ẹ má dàbí àwọn tá ti kó tí wọ́n ti ṣe tí wọ́n ti ṣe wọ́n ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n gbẹ́sì lé wọn lọ́wọ́ sùn gbẹ́sì dìdàkudà mọ́ wọn lọ́wọ́ ni torí pé ibadallah gbogbo ẹni tí ó bá ń ṣẹ̀sìn tó bá ti jẹ́ pé àkólé kan lé ayé pàtàkì lẹ́sẹ̀ lára inú ìgbésí ayé ẹ̀ ẹ̀rí pẹ́sìn yẹn ó dìdàkudà mọ́ lọ́wọ́ ni ẹ̀sìn yóò dìdàkudà mọ́ lọ́wọ́ ni kódà ẹ̀sìn tó bá lòun ṣe òun kódà kó jẹ́ afa nítorí bá lòun ṣe òun ẹ̀rí pé ilé ayé ló máa fi wá kì. olúwa sọ ibi ẹ̀ mọ̀jẹ̀ kọ́rọ̀ tí èjì báyọ̀ olúwa ní faqala alayhim al-amr àdàlẹ̀ àdàlẹ̀ alẹ́ ayé móròmórò lé ayé wọ́n wá di tó gborí ẹ̀mí wọn káká. faqasat qulubuhum olúwa ní ọkàn wọn padà wá lé lẹ́yìn ìgbà náà torí pé gbogbo ẹni tí àkólé kan lé ayé rẹ̀ àdáadáa rẹ bá ti pọ̀ jù nínú àwọn àìsàn tí ó máa ṣe nù nínú àìsàn tí ó máa ṣe ni pé ọkàn rẹ ó lè síwáàsì nínú àìsàn tí ó máa ṣe ni pé àwọn tó yẹ kó pé inú ọwà ìwọ kò ní pé irú wọn ni máa jẹ àwọn èèyàn níwọ̀ tí ó tún máa sọ pé kò sẹ́lì ká tí ó bì ó torí pé kò ronú pé kú lè dé lásìkò ní èyíkéyìí àsìkò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn tó jẹ́ ojúṣe tó yẹ kó ṣe sọ́dọ̀ Ọlọ́run kò ní mójútó ọba kírun rádaràdá náà ni ó kírun ṣùgbọ́n ilé ayé kò ní í ṣe náà dáradá tiẹ̀ tó bá gbá àwẹ̀ kò sí tó kàn pẹ̀lú májẹ̀mú ẹ̀ torí pé òògùn pàtàkì lẹ́mìí rẹ̀ tẹ́lẹ̀ látara bẹ́ẹ̀ ibadallah ìkúrú àádáadáa ilé ayé òògùn ní fún ọkàn olùgbàgbọ́ òdodo láti ra àna ọlọ́run ọba allah anabi sallallahu alayhi wa sallam wọn ní lọ́jọ́ kan nínú hadith abdullahi bin mas'ud lé anabi sallallahu alayhi wa sallam ó fa ìlà onígun mẹ́rin kan. lẹ́yìn ìgbà tó wá fà lọ onígun mẹ́rin ó wá fa ìlà kan sáàrin ìlà tó fà sáàrin yẹn ó wá kọjá láàrin ìbẹ̀rẹ̀ ìlà onígun mẹ́rin yẹn àti ìparí ẹ̀ tó fi jáde síwájú ìjíṣẹ́ ọlọ́run wa tó fa àwọn àlà kéékèèké kéékèèké ó fa á ẹ máa wo bójúṣe ti júwe bí ti rí nípa kí èrò gùn lọ́kàn anábìwá sọ yìí pé àpéjúwe tí mo gbé kalẹ̀ ìgbọ́mọ nìyẹn ti rí nìyẹn òye sallallahu alayhi wa sallam ó ní hàdà àjálù hàdà àmàlù gbọ́mọ nìyẹn ti rí rè àjálù ìṣe ó lò nílé ayé òdiwọ̀n gun mẹ́rin ni kò ní kọjá rẹ̀ àjálù ọmọ nìyẹn ó ti rọ kiri káyẹ̀ ìjọ tó ti ní kiri ibẹ̀ ọwọ́ ló ọba ànábì wa sọ pé ìlà tí mo fà sáàrin tó kọjá ń tiẹ̀ yẹn áza amalu èrò ọmọnìyàn nìyẹn ìyẹn túmọ̀ sí pé èrò ọmọnìyàn ó kọjá ètò lò láyé gbanagbana lè rókò ìjọ sì lò láyé òun ti lóòkà ó sì ní déètì lọ́dọ̀ olúwa ọba allah ànábì wa sọ pé àwọn nǹkan tí mo fà sílẹ̀ gbẹ̀yìn áza àrò gbogbo àti máa ṣẹlẹ̀ sọ́mọnìyàn nìyẹn sọ̀rọ̀ ó lè sọ pé ẹ̀ka àbá ti parí eléyìí. àwọn oṣù sílẹ̀ yìí tá a bá parí ilé àwọn oṣù sílẹ̀ yìí ṣùgbọ́n tí ajá lè ti dé kò sí nǹkan kan tí máa ẹgbọ́ ìmọ̀ràn ńlá tí ń fa àwọn ọmọ akéwò rẹ̀ ó ní ma akhafu alaykum Ali ibn Abi Talib ní ẹ̀yọ́ ọmọ akéwò ìmọ̀ràn méjì àbí nǹkan méjì òun náà ni mo ń bẹ̀rù fún nǹkan méjì náà ni ọlọ́lá kọ̀ọ̀kọ́ ìṣèbà òlì hàwà kí ẹ máa tẹ̀lé fẹ́ kí ẹ máa tẹ̀lé fẹ́ nú mọ́tòmọ́tò àìgbọ́ràn tí wọ́n sọ pé tólúwa sọ̀rọ̀ ìkọ́ni rárá òun ṣe sáà ti gbà ń tó a'udhu billah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó o lè amẹ̀lì ó ní àìsàn kejì eléyìí tí mo ń bẹ̀rù kó máa kọlù yìí òun náà ni kí èrò èèyàn gbóná ayé ó wá ní ẹ̀rí ittiba'ul hawa kí ẹ máa tẹ̀lé fẹ́nu yasuddu anil haqq a máa jẹ́ kéèyàn máa fẹ́ gbọ́ òdodo títí ó ní ẹ̀rí tulul amal fa yasuddu anil akhirah tí èrò yẹn bá ti gun ojú bó ti yẹ lọ èèyàn ní máa rántí alqiyama kódà tó bá sọ̀rọ̀ alqiyama bọ̀rọ̀ kú létí rẹ̀ ó fẹ́ lè di gbajúlẹ̀ ẹni tí sọ lọ́wọ́ ipò inú ti gbádùn ayé ìwòlẹ́ tó wá ń sọ nǹkan míì سبحان subhanallah látara bẹ́ẹ̀ ibadallah èyí tó sàǹfààní mọ́mìnì fún mọ́mìnì òun náà ni pé kákó èrò wa kákó kúrú màá dáadáa lé ayé kó kálukú gbé kó gbé sí òdiwọ̀n kó mọ̀ yìí pé èyí tẹ́ èèyàn gbọ́dọ̀ kólé kan jù òun náà ni amalul akhirah òun náà ni àkólé kan nípa ọjọ́ gbèndé àtìpàtà àdùsíwájú olúwọba Allah wọn ní pàápàá jùlọ àṣírí tó lù wá fi sára àwọn ẹ̀dá ó lè ká yìí. torí pé tó bá jẹ́ fún ti mọjọ́ tí ó kú òní ṣèbẹ́ èèyàn ìbá tiẹ̀ sọ pé tó bá ti ń kú bí ọdún kan ọdún méje yóò ti máa múra síṣẹ́ kódà èèyàn lè má jáde mọ́sáàsì ṣùgbọ́n ló wá fi sí ni kò sẹ́ni tó ni tó rú lójijì náà ni bí tó ń kálukú náà ó ti bá lójijì náà ni látara tó sọ yìí pé ó kù díẹ̀ tí ó gbóye ká òun náà lolúwa mú sọ́dọ̀ lágbájá ó kù díẹ̀ tí ó parí ilé rẹ̀ lolúwa mú sọ́dọ̀ lágbájá ó kù tí ó ṣe nǹkan báyìí lolúwa mú sọ́dọ̀ látara bẹ́ẹ̀ àtọkùnrin wa tóbìnrin wa ibi tá a wá gbé kọ́ lélẹ́yìí o alqiyama hiya dar alqiyama gangan lílé tó ń kálukú lọ àti ìráyè jókòó ibi tá a wáyé o ibi tẹ́yẹ̀ máa jókòó òun náà ni alqiyama látara bẹ́ẹ̀ ibadallah kọ́sìrò àmàlẹ́kù ẹ̀jẹ̀ agbóyanjú ká dín àádáadà èrò èrò ilé ayé ká dínkù kó jẹ́ pé àkólé kan ti àlùkìyàmà òun náà ni yóò pàtàkì jù ẹni olúwa bá ṣe lè fún ọmọ sórí rẹ̀ púpọ̀ wọn.